الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على بعد obìnrin tí ọba níyàn kò lè ka alukur'an a sọ wípé kò lè gbé kò lè ka àyàfi tó bá jẹ́ wípé dọ̀rú rọ̀ mú bọ́yọ́ fẹ́ sẹ̀sám àbóǹgan lolùkọ́ tí ó fẹ́ gbọ́n tí àwọn èèyàn ṣe bọ́yọ́ mọ́ wá sí mi sí kí ó fẹ́ kọ̀rẹ́kẹ̀ẹ́ àyàfi tọ́bá tún lè ka kìrọ àtàǹkú ní zamzama oníkéyìn ò mú fóònù kọ́ragbélẹ̀ kọwa máa wo musafi mẹ́mẹ́ ọmọ fẹ̀mẹ́kà láì ní ìfàánkà àwọn táwọn mímọ̀ sálà yìí lórí ọ̀nà tó lè bàkà kùránì bákanáà ẹni wípé ń mọ̀ tí ó ní àwọn kàtí ń lò gbogbo ẹni tó bá jẹ́ pé ààrẹ kan ti kejì bá ń ṣe ọba adẹ́dà ti jẹ́ kí ọ̀rọ̀ rọrùn pẹ̀lú wọn wípé kí wọ́n fi àwẹ̀ ẹlẹ̀ nígbàtí ìpínlẹ̀ ìbá ń dáwọn láàmù ní ààrẹ kí wọ́n bá padà lẹ́yìn ìsúnmọ́bìn jíjẹ àti mímu jíjẹ àti mímu yìí kí mẹ́lọ́wọ́

filistin shark ilà antẹ̀kúnà sọ̀rìmà máa rí fọ́n fi mú dáadáa o kó o jẹ́ kó mi ó kó tíwẹ̀ dáadáa àfi tó ọba jáláwẹ̀ nìkan so a ní alistikon kí wọ́n gbé ògùn gba ibi tá a ti ń gbẹ̀tẹ̀ aláwọ̀ tẹ́bílẹ̀tì kan kí máa ń kúlù tẹ̀bílẹ̀tì jàzápù apákàbà lọ jáwẹ̀ ṣùgbọ́rọ̀ tó rinlẹ̀ dúró pẹ́pọ̀ jáwẹ̀ torí wèé torí nǹkan báyìí ló ń

Ẹṣẹ́ yóò jogún. Mo bèèrè tí òfin mọ́ṣẹ́ yóò jogún. Kí ni pín tí? Ọ̀rọ̀ mú wá ṣẹlú. Obìnrin bímọ kò bímọ tó sàdìyàwó fọ́kọ yóò jogún. Ṣùgbọ́n tó bá jẹ́ òun nìkan ní ìbẹ̀lọ́dì ọkùnrin. tọkọ náà sì tó one over four tọ́kọ fi ilẹ̀ olùrún ni ṣùgbọ́n tọ́kọ báyẹ bímọ mi ọkọ lọ́mọ ṣùgbọ́n kí ẹ̀sọ́bìnrin ló bí ìyàwó òun bímọ fọ́kọ ń tiẹ̀ one over eight náà ni ọba tó bá wá jẹ́ wípé ọmọ bá wà àwọn ìyàwó wá jẹ́ mẹ́rin one over eight ni

wàdùyúnù lè màrùjú wà àtàwọn gbèsè tó dá lójú pé tó wọ́n bá sí òun sábò sí sọ́dọ̀ ọlọ́ni yóò pinlẹ̀ wọlé yúnù màrùjú wà pé nǹkan mẹ́ta ìní ọ̀wà papọ̀ tó bá ti pa nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹ pọ̀ ẹ̀ẹ́ yóò tẹ̀tẹ̀ wá wọ́pẹ́ kí ni mi sọ́ọ̀bù zaka jẹ́mọ́ ẹ̀mẹ́jà dára wa láàmù ẹ̀mẹ́jà dára wa fàlámù zaka ní ni sọ́ọ̀bù zahab 85 grams gold gíráàmù góòzì 85 òun ni ní sọ́ọ̀bù ti góòzì tá a bá jọ gbọ́kù rẹ̀ ní ìsìn bóyá 10,000 kìíní kan ní gíráàmù kan a ti fẹ́ sàmì àjá àtàrí sí èlò ní lẹ́nì ní world market èlò ní ọta gíráàmù góòzì kan èlò ní ẹ̀dárí òwe gbọ́kù rẹ̀ gbọ́kù rẹ̀ gíráàmù kí la pé ó góòzì ẹyọ kan èlò ni ọ́tà lẹ́nì náà náà wà láàgbọ̀ wùrán rí ẹ́ àhán 473 173 wọ́n ní ní náírà 232 ọya 75 232 Barakallahu fik. Kọ́dá ó tẹ̀dín, ah, ìgbẹ̀kú àfàbìnrin ìbẹ̀ sọ́rọ̀. Ah, ó tẹ̀dín ní ìtàn pé ogún tẹ̀rẹ̀ lọ, tí ń fọ́ 19 million, ẹ bá ní 19 million lọ báyìí, tàbí ó tírò gbogbo ọjà tó ní lórí, àtọwó tó tún ní social capital, àtẹ́gbèrè tó lè 19 million, ó ń tọ̀ ọyọ̀ zaka, tọba gbé sórí òṣùwọ̀n gold, òṣùwọ̀n gíráàmù tí ẹ̀kẹ́ náà ẹbá ni wò ìdáàbù wo ni 595 ayọ̀ 595 gram o ní òṣùwọ̀n tí ẹ̀ ní zaka ọya ayẹ̀ gíráàmù sífà kẹ́ 1080 naira times 595. 595 kilo fún 3.9 ṣe wá rí wípé òṣùwọ̀n slipper rọrùn òṣùwọ̀n bọ́ọ̀dì tẹ́kí ni ohun èyàn tó bá sì wùlẹ̀ ní múnú méjèèjì tí a bá ní 5 million mú nílọ ẹ̀wọ́ òṣùwọ̀n bọ́ọ̀dì ló wú mi ṣẹ́rọ̀ owó olóògbé tẹ́kí rẹ̀ ọlá àǹfààní àti ṣùgbọ́n náà jẹ́ ń pa tó bá sì wù slipper tí ọ̀bú síbà kò wọ ìyá ìṣẹ̀wá yọ sọ́lọ̀ ní ká yọ mẹ́rin tó jẹ́ 2.5 40%. kèé tẹ́ àwọn kan tó ń sọ̀wà owó lórí 11 million láti mọ̀ yọ 40% ti kọ́ lórí gbogbo rẹ̀ tààkójọ lápẹẹrẹ èèyàn wá rí pé gbogbo tó ń wọ́ ọjẹ́ 21 million 40% yẹn náà ni 19 million yẹn ẹ̀bá 40% yẹn 40 percent. Divided by 40. Divided by 40. Divided by 40. Divided by 40. 19 million. 475,000. 475,000. 475,000. Ilẹ̀ tó ní 19 million lọ́nà ni ó wá lẹ́ẹ̀kan lọ́dún. Lẹ́ẹ̀kan láàrin lọ bàbá. Lẹ́ẹ̀kan ní gíní o. حسن الله هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه وسلم kúkúlẹ̀ fẹ́ ẹ̀kọ́ fẹ́ wá kí